Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 9. Basic Dialogue. Dialogue for Learning. Ha. Ha. Da. Da. Ìwé mi. Ìwé mi. Ìwé mi dà. ìwé mi dà. Where are my books? Ìwé mi dà. Where are my books? Ìwé mi dà. Wà. Wà. Wọ́n. Wọ́n. Ilẹ̀ ilẹ̀ nílẹ̀ nílẹ̀ wọ́n wà wọ́n wà wọ́n wà nílẹ̀ wọ́n wà nílẹ̀. They're on the floor. wọ́n wà nílẹ̀. They're on the floor. Wọ́n wà nílẹ̀. Dà sílẹ̀. Dà sílẹ̀. Dà sílẹ̀. Dà sílẹ̀. Ta ló dà á? Ta ló dà á? Ta ló dà á sílẹ̀? ta ló dà á sílẹ̀? Who spilled them on the floor? Ta ló dà á sílẹ̀? Who spilled them on the floor?